أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك المصير adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó fi ìṣọ́ rẹ̀ sọ wa láti ìjẹjọ tó fi di ọjọ́ òní pẹ̀lú ògbọ́dọ̀ ọba a ti wà ní oṣù Dhul Hijjah léyìí tó di mẹ́ta lónìí tí ń túmọ̀ sí pé ọjọ́ aláàdì tí ń bọ̀ ọjọ́ Sunday yẹn ni ọjọ́ iléyá ọjọ́ àsíbì sábtì ńlọjọ́ táwọn alálàájì tí wọ́n gun àràfá ọjọ́ yẹn ọjọ́ tí ó ṣe pàtàkì púpọ̀ ńlọjọ́ náà jẹ́ léyìí tó ṣe pé bẹ́yìn bá gbàwẹ̀ kàtọ̀wá kankan tẹ́lẹ̀ wọ́n mà dára púpọ̀ kéèyàn gbàwẹ̀ lọ́jọ́ ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé khayru ma qultu ana wa nabiyuna min qabli la ilaha illallah wahdahu la sharika له الملك وله الحمد وهو على كل شيء قدير وخير الدعاء دعاء يوم عرفة Ànábì ní gbólóhùn tó dáa jùlọ léètò ń wí lẹ́nu yálà òun ni àbáwọn ànábì Ọlọ́run tí a ń ṣíwájú onígbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir àdúrà tó wá lóore jùlọ léyìí tó ṣe pé ìsìjáàbà máa ń tètè bá tọ́lọ̀ ń kì í fi ráre tí fi máa ń gbà á àdúrà tí wọ́n bá ṣe lọ́jọ́ àràfà ni. àròjọ́ àràfà ó jẹ́ súnà tí wọ́n kàn pa mọ́ yẹn ni pé kí gbogbo wa ká gbìyànjú kárípa gbàwé ń jọ àràfá bó tẹ̀ pé àdínà àwọn àfáà tí wọ́n sọ pé àwọn ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù dọ́lẹ́hìjà ìta wà ní ọ̀yì wọ́n lọ dá pọ̀ kí yóò fi gbàwé ó lè má sí àdéfì kan tó sọ yanya pé kí yóò gbàwé ọjọ́ mẹ́sàn ṣùgbọ́n àwọn àfáà wọ́n ṣe rẹ̀ wọ́n mú ìdájọ́ yìí jáde. لتبي حديث تجشلون با صلى الله عليه وسلم تتسقي ما من أيام العمل الصالح أحب فيهن إلى الله من هذه الأيام قيل ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج bimalihi wa nafsihi walam yarji' bishay'in min dhalik. òjíṣẹ́ náà bá sọ pé gbogbo ọjọ́ tí ń bẹ láyé pátá ń ò rí ọjọ́ tó lóore tó gbangban tíyẹn bá dà tíyẹn ṣe nínú rẹ̀ tó lè tẹ́ ọlọ́run lọ́rùn tọ́lọ́run lè yọ́nú sí bíi àwọn iṣẹ́ olóore tíyẹn bá ṣe láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ́lẹ́hìjà àwọn sàbí wa béèrè pé wọ́n lọ́ọ́ lè jihadu fi sabilillah jihadu ọmọ ronyìn rẹ̀ pọ̀ èdè òjíṣẹ́ lọ́n ṣé ń bá tún lọ ṣe jihad tó lọ jagun ẹ̀sìn tí iṣẹ́ rẹ̀ tíyẹn bá sínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ó tún lọ rẹjẹ tó lọ ṣe jihad lọ bí anábì wọ́n lọ́ọ́ lè jihadu fi sabilillah kódà kí wọ́n lọ ṣe jihadu ẹ̀san tí ó rí ń bi jihadu rẹ̀ kò lè gbọ̀ngbọ́n kò lè tóbi bí ẹ̀san tí yìí ó rí níbi ìjọsìn tí yàn bá ṣe lálàfọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dọ́lẹ́hìjà ànábì sí àyàfi ní illa rajulun àyàfi arákùnrin kan tó ṣe pé ó ń lọ sí jihad ìgbà tí wàá lọ sí jihad gbogbo ń tó ní lówó gbogbo ń tó ní dúkìá àtẹ̀mí rẹ̀ ó fi lọ sí jihad walam yarji' bi shay'in min dhalika ọ tán sójú ogun dúkìá rẹ̀ náà òun náà tán síbẹ̀ irú ẹni tí ṣe olóore rẹ̀ tí jihad rẹ̀ tó lè ṣe déédéé ẹni tó ṣe ìjọsìn ká bómi nínú oṣù dẹ̀lẹ́hìjà ọwọ́ ẹni tó lè ṣe déédéé rẹ̀ nù. abájọ tọ́nà ọ̀bọ̀bà àlekíọ́lá tó fi fi ọjọ́ àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ tó fi fi búra nínú suratul fajr ọlọ́ni wal fajr walayali ní ashir ọlọ́run ní àfẹ̀mọ́júmọ́ ìyẹn àràfà fájírò ọjọ́ ọlọ́run ló ń fi gbéra ashir àtàwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul ọlọ́run ló ń fi gbéra ọlọ́run ò ní fi nǹkan kan búra nù àwọn ẹ̀dá rẹ̀ tó dá àfi kó ṣe pé nǹkan pàtàkì àti pé àwọn ọjọ́ tọ́ba ti àgbà pọ̀ pàtàkì àwọn nǹkan òní afẹ́ká ṣe ń bẹ̀ ààwẹ̀ ọ̀dà pọ̀ láti gbà bí yàn bá lè gba mẹ́sàn-án àwọn kan ti bẹ̀rẹ̀ láti látànà tí a ti ń kó lọ báyìí díẹ̀díẹ̀ bí ọ̀bọ̀ wá sagbára eléyìn bó khamis àwẹ̀ àsẹ́nì monday thursday ńlá bá lè gbà ẹ̀já gbanú rẹ̀ àwọn yorùbá ní bàbá lè bẹ́ gíjà ìyá máa bẹ́ kẹ́jẹ́ tí yẹn bá wá sí ọlẹ́gbẹ́ à ah, ẹ wò lẹ́yìn Ramadan mi ò lè àbẹ̀jọ́ àràfàjáre ẹ̀jẹ̀ àgbìyànjú kárí wípé àgbà nínú hadith khayrul ayyami yawm Arafa ọjọ́ tó lóore jùlọ nínú gbọ́jọ́ tí ń bẹ nínú sẹ̀mí ọjọ́ àràfà ni ṣùgbọ́n àti nínú suratul Qadri pé òru Lailatul Qadri ńlọ lóore jùlọ nínú àdìsá tó ń gbọ́ yìí wọ́n lọ́jọ́ àràfà bóò láàṣẹ wá bóò làdísì méjì ò ṣe ní takora wọn àwọn àfa wa tójú bọ̀ wọ́n ta bá ń sọ nípa òru òru tó lóore jùlọ tó lálùbáríkà lọ òru Lailatul Qadri ni torí pé Lailatul Qadri khayrun min alfi shahr ẹni ọlọ́run bá fi ṣe kòǹgẹ́ òru náfìlà ló ṣe ní ìtura ànúkà ló ṣe ní ẹ̀san tí ó rí ń bẹ́ẹ̀ yóò tóbi yóò gbangba ju ẹni tó fi ẹgbẹ̀rún ọdún tí èsì jọ́sìn fọ́lọ̀ lọ france nípa ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù ṣe déédéé ọdún mẹ́tàlélọ́gọ́rin àtòṣù mẹ́rin nítorí àwọn afa wa wí ni pé tábà ń sọ nípa òru òru láti lè kọ́dí ló lóore jùlọ ṣùgbọ́n tábà ń sọ nípa àwọn ọjọ́ dé ọjọ́ àràfà ló lóore jùlọ rárá ń tá a lè ṣe ìtọ́rẹ́ àánú lára ń tá a lè ṣe àdúrà ní pàtàkì jù lọ́jọ́ àràfà kí yóò múra sábẹ́ àdáadáa lára ń tá a lè ṣe gbogbo àyè tá a bá ti wà ọkùnrin ni obìnrin ni àwọn ọkùnrin á máa wí òkè ṣùgbọ́n àwọn obìnrin jẹ́jẹ́ wọn máa wí ìyẹn ni àbíkẹ́rọ alimọ́tìlákà awi takbir al wa allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd báṣe máa ran mánu máa ran mánu. àwọn sahaba radiyallahu alaihim ní pàtàkì jùlọ Abu Hurairah àtàbílẹ̀ ibn Umar láwọn ọjọ́ mẹ́sàn-án mẹ́jọ mẹ́wàá ọ̀kọ́ ní oṣù tó lẹ́yìn jà wọ́n máa ń jáde lọ sọ́jà wọ́n àfẹ́ ta o wọ́n àfẹ́ ra o ṣùgbọ́n tí a fẹ́ ni pé wọ́n fẹ́ rán èèyàn létí iṣẹ́ olóore láti máa ṣe Allahu akbar kálukú wọn náà ah, àti wọn ní oṣù tó lẹ́yìn jà kálukú náà máa ṣe Allahu Akbar bí wọ́n ṣe ń wí. tí ó gbẹ̀lọ́ ni wípé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù tó lẹ́yìn jà àwọn ọjọ́ tó gbangba pọ̀ ni lára sí olóore ti bẹ́ẹ̀ tó tóbi jù oníkéyàn lọ sí hajj man hajj albayt walam yarfudh walam yafsuq raja'a min hajji kayawmi waladati ummuhu ẹ̀ bá lọ sí hajj tí ò dẹ́ṣẹ̀ tó jẹ́ àjùtọ́lọ́ ń tọwọ́ gbà ìwà pọ̀ kí kò wú ń bẹ̀ kò dẹ́ṣẹ̀ bí àjùtọ́lọ́ ṣe ẹ̀san tí ó máa bẹ fún nítọ̀hún ó ṣe déédéé onítọ̀hún ẹ̀san tí ó gbà ń bẹ̀ bí ọmọ tuntun tí ìyá rẹ̀ ṣẹ̀ bí bí ìgbà tí ìyá rẹ̀ ṣẹ̀ bí tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn òní ọmọ bẹ fún yàtọ̀ sílẹ̀ ìlera àwọn ṣe tá a tún lè ṣe ni pé ẹran léyà wọn fẹ́ ká pa á ẹran léyà wọn fẹ́ ká pa á ẹ̀ńtọ́lọ́mbà fún lágbára ni o èyí lọ yáwó cooperative alájẹsẹ́tùkù alájẹsẹ́ alájẹká torípọ̀ fẹ́ panaléyà ẹ̀ṣẹ̀ lélẹ́yìn òjò torípẹ́ la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ọ̀la nǹkan kan bọ ẹ̀dá kankan lọ́rùn àmì tí yàrá alágbára láti ṣe ọba alágbára bí ọba yìí sàgbára tó ọba rówó ra sọdán bọ́ọ̀bà rówó ra aṣọ èsì yìí kì í sáfẹ́ wọn ṣùgbọ́n tó lọ́n bá fún lágbára láti ṣe bẹ́ẹ̀ ọ̀dà pọ̀ súnà ni láti ṣe ẹ̀ńbà tí a ní lánìyàn pé òun ọ̀pẹ̀ ràn léyà látàrí pé ó ti rẹran wọlé àbí kò tiẹ̀ tí ì rà á ọmọ ọba kọlà nílò rà á kò sẹ́ni tí ọmọ bá mójútó owó ẹ̀sà ti wà nílẹ̀ irú ẹni báwọn èékánná ọwọ́ kò gbọ́dọ̀ gé èékánná ẹsẹ̀ kò gbọ́dọ̀ mú nǹkan kan kó ń bẹ́ẹ̀ irun orí kò gbọ́dọ̀ fa kò gbọ́dọ̀ gé mọ́lẹ̀ irun túbọ̀ mú irun àyà gbogbo ibi tí irun ń bẹ pátápátá kámẹ́tẹ̀ wàá sọ irun gbà èèwọ̀ pilẹ̀ ní kéèyàn fa èèwọ̀ ní kéèyàn oge èèwọ̀ ní kéèyàn ọ̀fàtò èèwọ̀ pilẹ̀ lélẹ́yìn tí wọ́n gba àwọn àyè tí irun ti máa ń wù lára pátá àfikàfilẹ̀ Ummu Salama kọlọ̀mbà níyọnu sí wọ́n lójú sẹ́lẹ̀ wọn bá sallallahu alayhi wa sallam sọ pé ìdá dakhalat al-ashru láwọn òru mẹ́wàá àkọ́kọ́ ní oṣù tó lẹ́hìjà tó bá ti lè fi ẹsẹ̀ lílẹ̀ báyìí ni pé tẹ́ ẹ rí lè tẹ́sù àti pé n bá ti mọ̀ pé wà á rọ́ọ̀dà àádùkùn bá ń yùdọ̀ ẹ̀yà táwárí ń tó fẹ́ pẹran iléyà nínú yín àti pé ẹni bẹ́ẹ̀ fàlẹ́yìmsík àǹṣáàrí wà àbùfáàrí kọ́yà kóraró èkánná rẹ̀ mágé o èkánná ẹsẹ̀ mágé tọwọ́ mágé o gbogbo bí tí mo ń bẹ lára máa mú nǹkan kan bẹ àdìsí làwọn jùmọ̀ọ́rù lò tí wọ́n fi sọ pé pípẹ́ ẹran léyà kì í ṣe dandan ẹni ló ń bá fún lágbára ni kódà ń bá lówó lọ́wọ́ sí dandan ni kọ́ pa àbí kí èso náà kì í ṣe dandan sùmọ́ kéèyàn ó pa ló fi lóore jùlọ. wọ́n bẹ́ẹ̀ ni hadith wà ń kánà lè hadith mutakallaman fi wọ́n bẹ́ẹ̀ lé òjíṣẹ́ lọ́wọ́ bá pé eré òjíṣẹ́ lọ́wọ́ mẹ́rin lè hadọ́ yìí owó tẹ̀lé ẹran léyà tá a máa pa lọ́dọọdún tá a sá máa ń pa tá a sá máa ń pa yìí anabi ní ìyá sunnatu abiyikum ìlànà bàbá yín àgbànú anabi ibrahim kpọ̀ náà ṣe é panu ah ọ̀dà fàmálànà mi ni a tábà pẹ̀rọ ọdún léyà ẹ̀sán wò láàrin bẹ́ẹ̀ ọ̀wà ni lórí gàgà arun kọ̀ọ̀kan lórí gàgà irun kọ̀ọ̀kan ni wọ́n ti máa kọ hasana dáadáa kan wọ́n ti máa kọ́ lẹ̀ fún yàn wàlhásánátù bí àṣírí àmfàlìyà ẹnbàṣì gbìyànjú tó ṣe dáadáa kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọ̀sán lẹ́sàn àdìpẹ̀lẹ̀ mẹ́wàá ìwádìí oorun ti ń bẹ níbi orí ẹran kámẹ́sẹ̀ ẹ̀sọ́ bí apá kámẹ́sẹ̀ ẹ̀sọ́ bí irun kámẹ́sẹ̀ ẹ̀sọ́ gbogbo ara lápapọ̀ ju bẹ́ẹ̀ lọ ni wípé oṣù tá a wà yìí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ àwọn ọjọ́ tí yọ gbangba ẹ̀jẹ̀ á gbìyànjú kárípá lò lórí àti fi ṣe àwọn ń ta kàálẹ̀ yìí òru rẹ̀ náà tajud kámúra sí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà tí wọ́n jẹ́ tàbí wọn a máa ṣe kìlọ̀ pé láàtútù òṣùrà jákòm fìhádé ìlàyálé àwọn ọjọ́ mẹ́wàá ọ̀kọ́ ní oṣù tó lẹ́yìnjà ẹ má paná o kìnnáyà ni ẹ má paná ni pé bíyàn bá fẹ́ sùn nínú súnà ni kéèyàn ọ̀paná yálà iná náà lẹ́ntíríkì àbí ó túpọ̀ àbí kíní súnà ni iná lẹ́ntíríkì ó kó nítorí lè spáàkì lóru kó ba nǹkan jẹ́ sùkámẹ́sẹ̀ wàá sọ àtùpà láǹtà nǹkankan ilé kan jó nígbà yíyá níbi sallallahu alaihi wasallam wọ́n wá wádìí ẹ̀wọ̀n á rí wípé táìmì àtùpà ní a máa tàn eékú kan fi ẹnu gbé òwú àtùpà tí a dá kalẹ̀ bó ṣe múnánù ànábì anigbótọ tẹbá ti fẹ́ sùn ẹ máa paná o afáyọ wa sọ pé ẹ má paná o láwọn ọjọ́ oṣù ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul Hijja yẹn ni pé ẹrí pé ń ṣe náfìlà tahajjud kìyàmù láì lẹ́rí pé ń ṣe sọmọ sẹ́yìn ẹjẹ́ agbìyànjú ìtọ́lọ́mọ afọlágbára láti ṣe ń bẹ̀ ká ṣe kọ́lọ́mù kó gbalẹ̀ sí fún wa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ níjẹjọ́ sọ̀látù alẹ́ ààbárì àwọn tí ń rí wí bóò ni wọ́n ṣe kírun tọ́lá ń sọ nípa àwọn tí a ní excuse àwọn tí a ń láwàá wí kan àbómi ọ̀nà mẹ́ta làwọn àáfàá pín wọn sí ẹnì kíní lẹ́nu tára rẹ̀ ọ̀yá ẹnì kejì ní mùsáfírù onírìn àjò ẹnì kẹta ònlẹ́ni tó ṣe wípé ó wà lórí ìṣesí pé ẹ̀rù ń bà yálà ń bẹ lójú ogun ni ọlọ́run jẹ́ àbọ̀sọ̀ boko haram àbáwọn boko haram ni à ń lé lọ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọlọ́run mẹ́jà rómi alẹ́ agbára ní sànlẹ̀ ní àsìkò orin sì tó báwo ni ó ṣe kírun àbíyàn tiẹ̀ wà lójú ogun tógun ò sí ìfaná ojú bó la ṣe kírun yẹn ni wọ́n ń pè ní sọlátul khawf ẹ̀ńtẹ́rà ọ̀yá àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìrun kíkẹ́ ẹ̀ńtẹ́rà ọ̀yá àlàyé rẹ̀ á ti ṣe níjẹjọ lónìí lágbára ọlọ́run ọba almusafir ẹni tó jẹ́ onírìn àjò àwọn ìdájọ́ wo ńlọ́rọ̀ mọ́ ìrìn àjò qala almuallif rahimahullah wa kadhalika almusafiru yajuzu lahu aljamaa bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá jẹ́ onírìn àjò àǹfààní ń fún náà ìrun asiri àti àti bóòrì ó lè kí méjèèjì pọ̀ bóyá lásìkò bóòrì tí ó máa jẹ́ jámọ̀ tẹ̀kídìm tàbí lásìkò asiri tí ó jẹ́ jámọ̀ tàkhir magrebi àti ṣáì ó lè kí méjèèjì papọ̀ lásìkò magrebi tàbí kó sẹ́yìn kó kí méjèèjì pọ̀ lásìkò ìṣáì ìtí máa ń pè ní jámọ̀ tàkhir wàyí sanni láwùlẹ̀ kọ́sùrù lìṣọ́láàtì rọ̀bàáyàtì ìlàrọ̀kàntẹ́yìn ẹni tó jẹ́ onírìn àjò ọ̀tọ̀ súnà fún òun náà láǹfààní àwọn ìwọ̀n tá a máa ń kí níraka mẹ́rin òun lè kí níraka méjì ó sọ pé wàyí sánú kálíbà àmọ́ pé kìí ṣe dandan ní kí onírìn àjò kìí ṣe dandan kó dẹrùn kù ó lè kírun pé mọ́tí gbàtà wà ń lé kí ó àwọn àfa àgbààgbà wọ́n ṣe wọ́n wá ṣe ìpàdé nílé ẹ̀kọ́ wa nígbà náà ìgbọ́n wa parí wọn nìkẹ́ni kó léwájú kó kírun ẹni onírìn àjò ni gbàtí ó kírun ọba kíráka mẹ́rin áá bí ọba gbọ́rọ̀ míì mà tí èyí jáde láyé ó ti tó àtúntò tí ẹ̀ máa kí onírìn àjò wà ń kíráka mẹ́rin tí wọ́n kíráka méjì tó. sí òrí bẹ́ẹ̀ àtìgbà láàyè ń bẹ́ẹ̀ fún yàn àtòrin àjò àtòlẹsẹ kọsùrù àtòlẹsẹ ìtìmáàmù méjèèjì náà lọ́tọ̀ o ntí kà ń bẹ́ẹ̀ ni wípé kéèyàn ò dẹ́rùn kù ìrun rákà mẹ́rin kéèyàn ò kí méjì rúkṣọ ni ìdẹ̀kùn ni tọ́lọ̀ ń ṣe fún wa. Abu Ya'la ọlọ́ba Umar bin Khattab radiyallahu anhu ó ní rẹ̀ Amirul Mu'minin. قوله تعالى إذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تكسروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا nínú àyà ọlọ́run lẹ́yìn tí ẹjọ́ nígbàgbọ́ òdodo tẹ bá ṣèrìn àjò lórílẹ̀ ìgbàláyè ń bẹ fún yín ẹlẹ́kírun ní rákà mẹ́rin ẹlẹ́kírun rákà méjì tẹ bá ń páyà àwọn ọ̀tá tẹ́fà ń pẹ́ àwọn kèfèrí àà ní ìsìn kò sí kèfèrí kan tí ó sọ fún mùsùlùmí pé tọ́ ní mo lọ fẹ́ gbé gbá wọn ò bí dáa yẹni pé wàkọ̀dé amina nurse wọn yẹn ti wà ní ìfọ̀kànbalẹ̀ a ti tún wá ń kírun rákà méjì tá a bá sí ìrìn àjò mọ́rù wá ní ọ̀kàrẹ̀ nítorí ọ lójú yìí orí mi náà lójú mo sì béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam nítorí fi dá mi lónìí pé sadaqatun tasaddaqallahu biha alaykum faqbilu sadaqatahu sàárà ni o ọlọ́run ló ta yín lọ́rẹ ọlọ́run ló bùn yín o ọlọ́run ló ṣe ń dẹ́kun fún yín bọ́lọ̀n bá wá ṣe nǹkan fún yín dẹ́kun ẹ̀yà àtẹ́wọ́ gbà o torí pé náà wọ́n bá nífẹ̀ẹ́ sí kó ṣe ìdẹ̀kùn fún yàn kéèyàn ó sì lo àǹfààní o bó ṣe kórìíra kó ní kéèyàn má ṣe nǹkan kéèyàn wá ṣe níta bá dé báyìí ni wípé wàyísánà láhu alikọ́sùrù onírìn àjò ọ̀tọ̀ súnà kìí ṣe dandan ó láǹfààní láti kírun rùbà ń yà àwọn àrùn olóko mẹ́rin ó láǹfààní láti kírun rákà méjì àwọn mọ́sálásí súnà ń jọ kan à ń kí magrebi àsẹ́nìkan bẹ́lẹ́ lẹ́yìn mi mo kírun òun ní àjò ni magrebi ni o wọ́n ní bá ṣe kíráka méjì tán ló ọ̀tọ̀lẹ́ àlọ́sọ́lẹ̀ kẹta so asásálámà wọ́n jẹ́ máa ní sọ́bàtí asálámà tán gbà ló ti jáde wọ́n jẹ́ máa ní ah ìmáàmù ẹnìkan máa kírun lẹ́yìn wa rákà ẹlẹ́ẹ̀kejì lọ́mọ àti jókòó mú ní ètò o bóyá kò yé ni nígbà lọ́ba ó ká gidi bọ̀lẹ̀ níbi àá tẹ bá fẹ́ máa tíra tọ́wọ́ òun ó ju ẹ̀ fún yín ẹjọ́ kan fún yín fóònù nàmbà ẹjọ́ kan fún yín fóònù nàmbà mi náà yẹ pé kó tiẹ̀ wá láàrin ìṣẹ́jú kankan ọ̀rá zọ́ bó ṣe ní abápá bọ̀ra nù rákà méjì lókè níta fẹ́ fàyọ ni wípé tíyàn bá jẹ́ onírìn àjò ìrun mẹ́ta péré ìnìgbàláàyè ń bẹ fún ni dípò rákà mẹ́rin tàlíkì méjì ìran asiri àti ìran ìṣáì àsùnbà àti ìran magrebi méjì ó ṣe wà nù sáfara nkaana alimusaafi kaana al-insan aw ìyẹn bẹ lórí ìrìnàjò ni àbí ìyẹn bẹ lé ìran magrebi àti ìran àsùnbà bí wọn ti wà lẹ́yìn ṣe kí o èyí dínkù èyí sì kì í pé ẹ bá jẹ́ onírìn àjò ètò dáàjò bá a ti sọ síwájú òní kó dínrùn kù ìrun rákà mẹ́rin kó kì ní rákà méjì ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ fún tó bá fẹ́ kí pé ó láǹfààní láti kí pé ṣùgbọ́n ètò dáàjò kanú orin àjò wà ní kírun ó wà tó bá ti lè kírun lẹ́yìn ẹ̀ ń tọ́jẹ́ onílé sòrákà mẹ́rin tó ń lé kí tí ìmáàmù kí ń lò ní àgbọ̀dọ̀ kí o innama ju'ila ìmáàmù li yu'tamma bihi ìmáàmù tó ṣíwájú kẹ́lẹ́ máa kọ́ ṣẹ̀rẹ̀ ni. àwọn kan lọ bá abdullahi ibn Mas'ud wọ́n ní tá bá ń bẹ pẹ̀lú yín tá a kírun lẹ́yìn yín rákà mẹ́rin là máa kí wa idha sallayna fi rihalina sallayna rak'atayn ṣùgbọ́n tá a bá yẹ pé wà nìkan tá a jọ jẹ́ onírìnàjò lájọ́ ń kírun rákà méjìlá máa kí abúlé mi masoud ó ní ọ̀kárí ó ní asọ́pta sunnatu abil qasim sunna anabi gangan ní tó ṣeun yẹn ni pé onírìn àjò tó bá ti lè kírun lẹ́yìn onílé dandan ní kíni oníkókè rákà mẹ́rin tẹ bá dànù kí láàrin yín nìkan ìdájọ́ jẹ́ onírìn àjò àbíyàn ti ẹ̀ fún yín láǹfààní pé kẹ́ ẹ léwájú kírun sọ nígbà yẹn ilẹ̀ tó láǹfààní láti kíráka méjì musafiru onírìnàjò yóò máa kíráka méjì lópin ìgbà tí ó bá ti dà níyà pé òun fẹ́ ṣe ìtìmám ẹni pé tí ó bá ti dà níyà pé òun fẹ́ kíráka mẹ́rin pé onírìnàjò yóò máa kírun ráka méjì lópin ìgbà tí ó jẹ́ pé kó tó kú òun lé ó gbèsè irun kan sọ́rùn kò tí ìwà kí àjò ló ti rántí kèké bèrè ní ìsìn lápèjúwe ọwọ́ àlùkò ń tìkì ráyìnráyìnráyìn nábìlì fífẹ́ ìtọ́kọ́ tó dẹ́kọ̀ sòtí ọba kírun bẹ́ẹ̀ lásìtà bíi mùsáfírìn ìndàmà kánàtì àbẹ́yì sọ̀láàtù wàjibatan alaik ó tí ì dúró ní àjò tí mo ń sórí ìfijọ́ ọ̀ràn yẹn fún ọ so nínú àjò tó wá rákà mẹ́rin ni ó fi zórí asiri nìkan ni ó kì ní rákà méjì níta abádébà yẹn ni wípé wàyí sánà lẹ́hùlẹ̀ kan sọ̀rọ̀ ọ̀tọ̀ súnà o fún onírìn àjò láti kírun oníraka mẹ́rin kó ṣe kọ́sùrò kó kí níraka méjì dípò raka mẹ́rin lára àwọn ìdájọ́ ìtọ́rọ̀ mánu. wàláwo lè fi tìrù bí Ramadan ẹ̀ bá tún jẹ́ onírìn àjò táìpẹ́ ìrìn àjò rẹ̀ ọ bọ́ sínú oṣù Ramadan oṣù tá à ń gbààwẹ̀ lọ́wọ́ ìgbàláyè ń bẹ fún olùsàlá ìgbààwẹ̀ kó sínú tí Ramadan bá wá lọ yóò ka iye ọjọ́ tó lò lórí ìrìn àjò tí ò fi gbààwẹ̀ fa'iddatun min ayyamin ukhar yóò wá dá padà lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ. wa kadhalika al ìyẹn jẹ́ ọ̀rọ̀ àwọn àdájọ́ bíi mẹ́ta ìtọ́rọ̀ mọ́ almusafir onírìn àjò ẹjẹ́ wá wo ní sẹ́ríhù káwọn tí àáfàá wa tí wọ́n ṣe ní àlàyé ń bẹ̀ bàbá ní sáàníyàn almusafir wọ́n wá sọ pé tá bá àkíyèsí dáadáa gẹ́gẹ́ bí n ta àti gbọ́ lam yu'arrif al-mu'allifu sáfàrọ̀ ìgbà tí bàbá ọmọ sọ́nù tíra kí ni ti ń jẹ́ sáfàrọ̀ kí ni ti ń jẹ́ ìrìn àjò bàbá ọ̀mẹ́nu bá. bákan náà wa lam yuhaddid al-mudda ọjọ́ mélòó ilẹ̀ yìí ó lò lórí ìrìn àjò àníyàn ọjọ́ mélòó lẹ́yìn ó lò kó tó di pé yìí ó dẹrùn kù tàbí kéèyàn tó máa láǹfààní àti dín ìrùn wàlẹ́lì masáfa kìlómítà mélòó lẹ́yìn orin kéyìn ò tó láǹfààní láti má kírun pé táàfì kàkún wípé àádá musafir ṣùgbọ́n ní tíra bàbá ọ̀rá sí ọ̀rọ̀ wọn kàrà máwọn àdájọ́ wá wàtá sọ̀rọ̀ alakalimatul musafir wọn kàrà fi ma lórí pé wọn àdá kọ onírìn àjò nìkan ìbéèrè wá ni pé fàmẹ́ta yòrùn tábàrò lè ìnsáni mùsáfẹ́rọ̀ ìgbò látò péyàn táàtò káyàn kún wípé ẹni yìí o onírìn àjò ni ọ̀rọ̀ tó pọ̀ làwọn àfáà sọ níbẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ kéèlà asáfàró huwa alladhi la yuqtan illa bi mashaqqatin wa kulfa ìrìn àjò ni tó ṣe wípé èyàn ò lè lọ́ọ́ àfi kéyìn ó fojú winá ìṣòro àbí àwọn àlàbọ̀rùn kan wọn ni ti ń jẹ́ sáfàrù nù yẹn ni pé sáfàrù èyí ó fojú winá wàhálà ìṣòro lóríṣiríṣi èyí ó fojú winá rẹ̀ àwọn kan ti sọ pé ohun tí ń jẹ́ sáfàrù mahtaja ìlà zaadin wa mazad ohun tó ṣe wípé bíyàn bá fẹ́ lọ́ọ́ èyí ó bùkátà sí azad záàdù ni tọ́àmù yóò kálífì safar ìdí pé ìṣèǹpa oúnjẹ tí yóò máa jẹ lórí ìrìn àjò ìgbáradì tó kún yóò máa bẹ fún onírìn àjò àwọn kan ẹ̀ sọ pé asafar máa yalzam minhu ghaibatun tawila oní tó ṣe pé bí èèyàn bá ti lè ṣe é àsìkò tó pọ̀ àwọn èèyàn ò ní rí yàn wọ́n ní ti ń jẹ́ sáfàrù bìháyì tó ibà kọ́dìmá tẹ́gbọ́n àti yàn bá dé báyìí àwọn èèyàn lọ máa pàdé rẹ̀ wà yohanahu wọ́n máa kíkú oríire ẹkú ìwú ọkọ̀ ṣé dáadáa lẹ dé wà yohaya àwọn èèyàn máa kí wàmínú man haddada bil masafa àyìn àwọn àfa àwọn tó sọ pé wọ́n sọ pé tá a bá ń sọ nípa sáfàrù iye mẹ́ẹ̀lì mélòó ló fi rìn kìlómítà mélòó ló fi rìn dísítẹ́ǹsì la fẹ́ wò níbi ìrìn àjò. fakọ́l àwọn tí wọ́n wí báwọn wọ́n sọ pé tá bá ń sọ nípa safar samaniyatun wa arbaun na maila wọ́n ní èyí ó rìn ìrìn àjò tí ó tó bíi mẹ́ẹ̀lì méjìdínláàádọ́ta forty eight miles. àwọn kan ní sita ashara farisakha wọ́n ní farisakhu mẹ́ndínlógún ni ẹni tó sọ pé farisakhu mẹ́ndínlógún àtàwọn tí wọ́n sọ pé mẹ́ẹ̀lì méjìdínláàdọ́ta ọ̀rọ̀ kan náà ni ń sọ torí pé farisakhu ẹ̀yọ kan ó ṣe déédéé mẹ́ẹ̀lì mẹ́ta tábàfi tí sítírì ẹ̀ta tábàfi sọ mẹ́rìndínlógún di pípọ̀ mo rò pé yóò fún wa forty eight three times six eighteen àáfi wà ń pamọ́ three times one three plus one tá a fi pamọ́ yóò fà ní forty eight so àwọn kan wọ́n wí báwọn. naam sọtọ́ bá ń sọ nípa mẹ́ẹ̀lì kan ó fẹ́ tó alf wasabomiati mitar yóò tún tá a lè pè ní bíi one thousand seven hundred meters one thousand seven hundred meters ìyẹn ni mẹ́ẹ̀lì kan. فيكون قريبا من خمسة وثمانين أو تسعين كيلو مترا tàbí kìlómítà ń lọ́bọ̀ wá yí àwa àti pé kéèyàn tó lè láǹfààní àti sọ pé wa rìnrìn àjò lòun kó tó láǹfààní àti máa dẹ́rùn kù àti pé oníkọ̀ọ̀rún yóò ṣe ìrìn àjò tí ó tó bíi kìlómítà márùndínní àádọ́rùn eighty five tàbí tisain tàbí ninety yẹn àádọ́rùn yẹn pé yìí rìn kìlómítà bíi eighty five tàbí ninety tí ń túmọ̀ sí pé láti Ìbàdàn sékòó mo rò pé one ten kilometres ònlélẹ́yìn jẹ́ sọ́nba ti ṣe ìrìn àjò láti bí lọ sékòó ó láǹfààní láti ṣe kọ́sìrò ṣùgbọ́n àwọn májẹ̀mú lóríṣiríṣi ó tún rọ̀ mọ́ lára májẹ̀mú ni wípé kọ́mọ̀jẹ̀ pé ìrìn àjò tó ṣe ó fẹ́ lọ dá ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ni kọ́mọ̀ jẹ́ pé ìrìn àjò tó ṣe ìrìn àjò ẹ̀ṣẹ̀ ni sùmọ́tà pé ìrìn àjò tó ṣe dáadáa lọ́gbà lérò láti lọ ṣe ń bẹ̀ àbọ̀ wá ìmọ̀ lọ àbọ̀ lọ sòwò wọ́n láǹfààní láti ṣe kọ́sùrù àwọn kan wí bá nu àwọn àfa ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jùlọ ni wípé láàyò ṣìtara tó kọ́ọ̀nù sáfàrì tọ́ àwọn tan kò sí ni májẹ̀mú torí pé ntí sẹ̀ríà n tó pè ní ńlá títorí n tá fi láǹfààní àti dẹrùn kò asáfàrù ni mujaradu sáfàrù ni sòtìyàn bá ti lè sáfàrù yálà sáfàrù máa sì yá sáfàrù tán á gẹ́gẹ́ bí àfàwà bí wọ́n ṣe sọ pé eléyìí ló fẹsẹ̀ múlẹ̀ jù ní bàbá wa alistafi doctor ọmọ bàbá wa Jibrin nam wa aksaruhum hadadeo bil yawm àdínà àwọn àfa àti àsọ pé ká tó lè sọ pé èèyàn sí ìrìn àjò ọjọ́ mélòó ló lò ńlá wò faqalu huwa masiratu yawmayni qasidaini èyí pé ìrìn àjò tíyàn fẹ́ rìn yóò gbàyàn ní odindi ọjọ́ méjì qasidaini yáni kamilain ọjọ́ méjì ọjọ́ méjì pérépéré ilẹ̀ yóò fi ṣe àjò. ìyẹn níjọ́un nígbà a máa ń lo ràkúnmí tí a máa fi ń ṣe ìrìn àjò ẹrù ó orí ràkúnmí lẹ́yìn náà wọ́n sẹ̀ wá ìrìn àjò tó bá pé ràkúnmí ọjọ́ méjì eléyìí là ń pè ní sáfárò tó ti lè jẹ́ pé ọjọ́ kan àbọ̀jọ́ kan àbọ̀ láàyò àtàbàrò dálé kódà kó ju kìlómítàsì eighty five tàbí ninety lọ báwọn ṣe ṣe àlàyé rẹ̀ o. wakọ́ọ̀lù ní a fi á sọ pé inna masiratul yawm la tusamma safara táìpẹ́rẹ́ àkúmílẹ̀ yẹn bá gùn tí yẹn fi ṣe ìrìn àjò tẹ́rù kún orí ẹ̀ di bámúbámú táìpẹ́jọ́ kan lọ́bẹ̀ ìrìn àjò ó di ọjọ́ twenty four hours a lè sọ pé onítọ̀ ń ṣe ìrìn àjò torí pé kò tí ì pé ọjọ́ méjì àwọn kan wí báwọn nínú àwọn àfáà wọ̀dáàbà báàdùn muhakikin ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n máa ń wádìí ọ̀rọ̀ tẹ̀rítẹ̀rí wọ́n wàá gbé ntọ́jẹ́ òdodo mẹ́ wọ́n wàá gbé jáde gẹ́gẹ́ bàbá wa sheikhul islam ibn taymiya kọlọ̀mánìkẹ́ bàbá àwọn sọ wípé láàyò haddadu bí musafa balbi zaman wọ́n ní kì í ṣe musafa láwò àníwò distance bó ṣe jìnnà kọ́ ńláwò ṣùgbọ́n àkókò ìlàwò wàá náà ìdá sáfàrọ masirata yawmin wa nisfin walaw lam yaqta illa ishirina maylan yusamma musafiran ẹni pé tí yẹn bá ṣe ìrìn àjò tó tó ìrìn àjò ọjọ́ kan àtààbọ̀ ìrìn àjò ọjọ́ kan àtààbọ̀ yẹn lórí ràkúnmí kódà kó ṣe wípé ń tẹ́ ìrìn àjò kò ju ń tà lè pè ní bíi mẹ́ẹ̀lì ogún lọ sẹ́yìn kó o sọ pé méjìdínláàdọ́ta wọ́n ní yusamma musafiran ni irú ẹni báwọn a lè pè ní onírìn àjò. wọ́n ìdá sáfàrọ̀ wọ́kọ̀tọ̀ arba'ina mailan aw mi'atan aw mi'atayn mail walakin rọ́jà fi yawmi aw fi laylati musafiran ṣùgbọ́n tó bá ṣe ìrìn àjò ìbá àti pé ń tó lò kọ́mọ jẹ mẹ́ẹ̀lì ogún mọ́ kọjá ogójì kọ́mọ tún jẹ ogójì kọjá ọgọ́rùn mẹ́ẹ̀lì kọjá igba mẹ́ẹ̀lì two hundred miles kọjá pé ń lọ́rìn tọ́lá tó jẹ́ pé níjọ́ tó lọ njọ́ náà ló dé láàyò ìtàbàrò dáàlì kàmùsáfẹ́rọ̀ wọn là lè kà kún onírìn àjò àwọn ọ̀rọ̀ ń ti fẹ́ máa dàrú ọ̀dẹ̀jà àfilẹ̀ bá wọn ẹ̀já lọ síbi àwọn àdájọ́ tọ́bẹ̀ máa wàlmùsáfìrì yàjú zùláwù lè jáàmù ẹ̀ ń bá jẹ́ onírìn àjò ìgbàláàyè ń bẹ fún ọ̀tọ̀nà fún láti kírun magribi àti ṣáì lásìkò magribi tàbí lásìkò ṣáì tàbí bóòrì àti asiri lásìkò bóòrì tàbí lásìkò asiri wọ̀nyẹ́ fún alo àìbẹ́n alárfàkọ̀bí èyí tó bá rí i jùlọ ètò bá rọ̀ lọ́rùn jùlọ ń bẹ̀ òní kò ṣe bẹ́ẹ̀ jáwọn taqdim ni o bẹ́ẹ̀ jáwọn ta'khir ni o kò sí ètò olè ṣe ń bẹ̀. fàfi hadith Mu'adh radiyallahu anhu nínú hadith tí imam Mu'adh sahabiyun jalil tí a gbà wá kọlọmba ni yọnu sí wọn. wọ́n mẹ́mbẹ̀ pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam idhartahala qabla an taziga أخر الظهر حتى يصليها في وقت العصر جمعا wọ́n bójú sí ọlọ́run ọba tó bá ṣe ìrìn àjò fẹ́ẹ́pẹ́ ìrìn àjò rẹ̀ tó ṣe oòrùn ò tí ìyẹ̀ta rí tó ti tó ti mú ìrìn àjò tó ti mú pàn oòrùn ò tí ìyẹ̀ta ni pé àsìkò dórí ò tí ì tó ní alápèjú lásìkò yìí aago kan kù bí ìṣẹ́jú díẹ̀ oní magrebi ni a sọ pé ń wọlé ṣùgbọ́n bùkátà sí ká wò ó wò ó nígbà mú bá níbi bó ṣe rẹ̀ fún wa bí adé aago mọ́kànlá ńlọ́sẹ̀rìn àjò tí sórí ò tí ì tó ntánàbí ò ṣe ni pé yóò lọ ìrun lórí lára kò ní kí lójú ọ̀nà tásìkò àṣírí ò fi tó tásìkò àṣírí bá wá tó àti lórí àti àṣírí yóò wà kì yẹn ni pé yóò kì sórí pé ok yóò kì méjèèjì ní rákà méjì méjì torí pásìkò rẹ̀ ò tí ì tó tẹ́ ṣe ìrìn àjò yẹn ni a máa ń pè ní jamu takhir yẹn ni pé àpapọ̀ èyí tá a lọ́ra kí. وإذا ارتعل قبل أن تغرب الشمس أخر المغرب حتى ينزل لوقت العشاء حتى يصلي المغرب والعشاء تأخيرا bákan náà tánà ìgbà ṣe ìrìn àjò kó tó di wípé àsìkò magrib ó tó ló ti ṣe ìrìn àjò ìrun mágíríbì yóò lọ lára tí ó fi sọ̀kalẹ̀ fún ìrun ìṣáì yóò wá kí àti mágíríbì àti ìṣáì yóò kí mágíríbì rákà mẹ́ta ìṣáì rákà méjì jámù tàkhír yẹni pé yóò lọ mágíríbì lára àsìkò ìṣáì òní yóò kí. وكذلك ذكر أنه اختلف fi jamani taqdim ẹnu àwọn àfáwòkò lórí pé onírìn àjò sólèké gbórí àti ansiri lásìkò gbórí sólèké magribi àti ìṣáì lásìkò magribi àbíjámọ̀ tààkìrò nìkan ńlọ́lẹ́tọ̀ ẹnu àwọn àfáwòkò lè lórí ṣùgbọ́n àwọn àdéhù méjì kan ọ̀nbẹ ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi pé jámọ̀ tààkìrò nìkan ìkejì ń fi àfimúlẹ̀ pé kò sí ìtẹ̀yìn ò lè ṣe ń bẹ̀. nínú hadith fàfi akthoril hadith nínú ìtọ́pọ̀ nínú hadith ni pé wọ́n ní òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam idha zalati shamsu wa huwa nazilun salla dhuhra faqat wọ́n tó òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó bá yẹ tàrí tó wá sọ̀kalẹ̀ tó fẹ́ kírun wọ́n ní búrú nìkan ní òkè kò ní kí á sùn ìmọ̀ kọjá dámọ̀ tẹ̀kọ̀dẹ́mù thumma rakiba lẹ́yìn náà yóò tún mú nǹkan àgbọn rẹ̀ yóò tún mú gùn hatta yanzila waqta al-asri tí ó fi sọ kalẹ̀ lásìgbà tí àlàsáàdì tó bá tó ajẹ́ pé fala yajma'u jam'a taqdimin ìtí à ń fẹ́ ká gbọ́ ni pé ànábì ò sí jam'u taqdim o ṣùgbọ́n o nínú gẹ́sẹ̀tì Tabuk ogun tánàbí lọ jà lásìgbà tí ẹ̀rùn tó gbóná tó dojú ẹ̀ tó pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ti ń ságun nígbàtí Tabuk àkọọ́lẹ̀ ń bẹ́ẹ̀ bẹ̀ pé ahyanan yuqaddim wọn láwọn àsìkò kan nígbà míì ó lè kọ́kọ́ ó lè ṣe jámù taqdim ẹni pé yóò kì í zúrì àti asri lásìkò dórí magrib àti ṣáà lásìkò magrib fáyidá sáàlà ti shams wa huwa sawfa yarhalu fàyẹ̀kọ́ fàkọ́ dàmàlà asra. وصلى في وقت الظهر wọ́n lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó wọn bá ti yẹ parí àti zuri àti asiri àsìkò kan náà ní òkè wọn tí ń túmọ̀ sí pé jamu tekbim wáyidá agọ́rọ̀ bá ti shams bí wọn bá ti awọ tó wọn ti kó ná ìrun magrebi àti shai anabi òkè wasallaha maali magrebi jamu tekbim. tayib afa wa ni fàárọ̀fìnà anahu yẹ fún alòlò arfakọ̀bí ntọ́yẹ wọ́n ní kò dìjà ntọ́yẹ ká gbọ́yé láàrin ni pé èyí tó bá pé onírìn àjò ń bẹ̀ ni kò ṣe pẹ́pẹ́ èyí tó pé ọ jùlọ tí ó ṣe ọ pẹ̀lẹ́ jùlọ oníkọ́sí jámọ̀ tàbím ṣe ó yẹ pé jámọ̀ tà àkẹ́rù náà ni wọ́n lọ́mọ èyí tó pé ọ jù bá pé ọ jù náà ni kò ṣe kọ́ òlò ó ti fò bọ́ síbi torí àsìkò ويسن له القصر للصلاة الرباعية أفاني بلو يسن تدل على أنه سنة لا واجب أنت كاسبي كي يوسي قصر كي شدد ìdájọ́ rẹ̀ súnà ni ìní pé nínú àjò kìí ṣe dandan ni kó kírun tọ́ba ti pọ́ùn bá bùkátà sí ìbáṣe bùkátà sí kókó rákà mẹ́rin ètò wà wò ń bẹ̀ ó ní kó ṣe ṣùgbọ́n báyìí ṣàlàyé síwájú ètò dájú ní kọjá wípé yóò ṣe kọ́sìrò lakin lakin náà afdal min al-itimam kéèyàn kírun rákà mẹ́rin rákà méjì lórí ìrìn àjò ọlọ́lá ju kéèyàn kí rákà mẹ́rin lọ. wa in kana al-itimamu jaizan kámẹ́sì àgbọ́yé o ìyẹn lè kíráka mẹ́rin lórí ìrìn àjò irun rẹ̀ ọ̀bà jẹ́ o kò ní í ṣe kọ̀bùlù bẹ́ẹ̀ kò sì ní í ṣe bàdí o ìyẹn lè ṣe ìtìmáàmù kó kírun pé tó bá sì wò ó o lè kíráka méjì. fàkọ́ọ̀nù ìsọ̀lì arba'an wà lè ìtìmáàmù ìtìmáàmù ni pé kéèyàn ò kíráka mẹ́rin kó sírò ni kéèyàn ò kíráka méjì. wàkànnì nàbí sallallahu alayhi wa sallam yusalli fi mina rak'atayn rak'atayn kódà tánà bí lọ́sẹ̀ ìgbà tánà bí lọ́sẹ̀ ájì ní Mínà rákà méjì méjì lànà bí nkí ìgbà Abubakar dé rákà méjì lọ́nà nkí àsìkò Umar náà rákà méjì sùmọ́ngbà tí Usmanu tó di pòǹdé khalifa yusalli fi Mínà ad-duhra arba'an wal-asra mẹ́rin ni Usman ìlú maki ìṣá ìrákà mẹ́rin magrebu raka mẹ́ta wàtábà àhùn mẹ́mà òmìnira sàhábà àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ ní àwọn sàábé wọn ò já níyàn o ní táwọn sàábé tí wọn fi yàtọ̀ sáwà nù gbogbo tí òye káwọ ká lọ́lọ́rùn ìlà máa lọ́lọ́rùn gbogbo tí ò le la máa mú líle àtún kẹ́kọ̀ọ́ lára ya abdullahi ibn Mas'ud láìpẹ́ yìí o fakana ibn Umar idha salla ma'al jama'ati salla arba'an abdullahi ibn Umar tó náà bá kírun pẹ̀lú àwọn èèyàn ní jàmá rákà mẹ́rin ní òkè wáyé ìdásọ́lá wàhádà wò ṣùgbọ́n tó bá kírun lónìí nìkan rákà méjì òní òkè. abdullahi ibn masoud fàyínnáwó kan náà ìsọ̀lì máàlì jàmá fàyísọ̀lì arbaan abdullahi ibn masoud náà rákà mẹ́rin lónìí náà máa kí tó bá kírun lẹ́yìn àwọn èèyàn fàkìlà láwò wọ́n wá sọ fún pé àà ah, abdullahi ibn masoud síbò lọ gba àdìsí wa wọn náà ti ákí mẹ́rin ló fi ádáhùn lónìí pé al-khilafu sharrun ká máa yapa ẹnu aburú bẹ́ẹ̀bẹ́ mo jẹ́ pé tí mo fẹ́ ṣe ìgbàláyé bẹ́ẹ̀bẹ́ arákọọ́lẹ̀ mẹ́rin arákọọ́lẹ̀ méjì wọ́n láà máa bẹ̀rẹ̀ aláàmú sí. yẹn ni pé ìwà fíkù ọ̀sùnmáàna ìtòsíhun ó wà níbàámu síbi ọ̀sùnmáàna bó náà ṣe máa ń ṣe pẹ̀lú gbólóhùn rẹ̀ tó tún sọ pé laita habbi min arba'in raka'atin raka'atani mutaqabbalatan ètí máa ń wojú ni pé a ó mà ṣe o dípò rákà mẹ́rin kó sì pé rákà méjì tọ́lọ́run ọ̀tẹ̀ ó bà ní nkì ṣùgbọ́n torí pé kò fẹ́ kí ìyapẹ́ ní wọ́n ṣẹlẹ̀ rákà mẹ́rin tí òtún máa nù kí ńlọ náà máa kí. wàlúkọ́sọ̀rọ̀ afdal ìdàkánì musafiran afáwa fẹ́ ṣèjámù láàrin àwọn ọ̀rọ̀ mọ̀báyá yóò yé wa ntí wọn wí ni pé kéyìn ó ṣe jámọ́rù ńlọ́dáàjù i mean kéyìn ó ṣe kọ́sìrò kókè ńláka mẹ́rin kókè ńláka méjì ńlọ́dáàjù nígbà wo ìdàkánà musafiran ayé ìdàkánà la òhùbà ti sáfàr tí ẹ bá ti wà nígbàradì pé o ti fẹ́ sẹ́ni àjò bẹ́ẹ̀ látẹ̀kọ́ ní ìsìnyẹn fẹ́ wálé àsìkò àṣòfin àtọ́ sò níbẹ̀ kéèyàn ra kíráka méjì kó lè lọ bọ́kọ̀ ọ̀dà pọ̀. fanasilon fi mina ala uhbati safar àwọn tí wọ́n sọ̀kalẹ̀ sí mina wọ́n wà nígbàradì pé wọn ò ní pẹ́ tí wọ́n ó tó fi ṣe ìrìn àjò ìdínú tí wọ́n fi kíráka méjì lẹ́nu yansilona fi qiyamin torí pé wọ́n wà lábẹ́ tẹ́ǹtì tàbí lábẹ́ kúbà kúbù yẹn ni wọ́n ń pè ní dome àwọn máa ṣe bá dáàlìka àbí ntọ́ba jọ wakadàlìka fi Arafata wà Muzdalifata wakadàlìka fi nuzulihim kọ́bla dáàlìka bil abtahi bẹ́ẹ̀ náà ni kótó di pé wọ́n sọ̀kalẹ̀ láwọn àyè tí mo dá kan káàní yusalluna rak'atayn wọ́n máa ń kírun rákà méjì méjì kí ló fà á torí pé wọ́n wà ní ohuba safar wọ́n wà ní gbáradì pé wọ́n fẹ́ ṣe ìrìn àjò ìbéèrè mi wá ni pé ما مدة الإقامة التي يقصر أو يتم فيها ọjọ́ اللي ilé لنيا ọ̀dà lánìyàn ó ń fẹ́ lò ní rìn àjò kó tó di pé yọ láǹfààní láti máa dẹ́rùn kù tàbí kó tó di pé kò ní láǹfààní láti ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ bíi mélòó làwọn àfa àsọ̀ ń bẹ̀ ṣùgbọ́n méjì ni àfa wa òní wọ́n dákọ níbí bóni àsìkò ti lọ sọ̀rọ̀ méjìlá fáwọn dákọ níbí wọ́n ní dáàbà báàdùn ìlànà yàkùsọ̀rọ̀ máa làm yáàzim alàlẹ́ ìkọ́mọ̀ wọ́n ló nírìn àjò ọláǹfààní láti máa dẹ́rùn kù rákà méjì rákà méjì rákà méjì rákà méjì lópin ìgbà tí ọba tí ìpinnu pé ibi tí wọ́n máa gbé ló ń wáyé. kama dhakara dhalika ibn al-qayyim rahimahullah bàbá ibn al-qayyim bí wọ́n ṣe ṣe lálàyé wa akharun ana àwọn afáàtì yẹn sọ pé idha azama ala arba'ati ayyamin fa innahu yutimmu tíyẹn bá ti pinnu pítọ̀ ìrìn àjò tí mò ń lọ yìí ọjọ́ mẹ́rin ní lò ń bẹ̀ wọ́n ti lè dà ní ọjọ́ mẹ́rin so wọ́n ní kò ní láǹfààní láti dínrùn kù yóò máa kírun rẹ̀ lákìgbé ni sóyè ìgbé tó bá jẹ́ pé ibi tí ń lọ ọ̀dà níyàn pé tọ̀ ìrun tó wọn kì í bẹ́ o yóò lè ní wákàtí ogún yóò jẹ́ twenty one wákàtí ní ó kì í bẹ́ tó bá ti lè dà ní ọjọ́ mẹ́rin àti pẹ̀lú ẹni báwọn fàyídàwò yóò ti mú kò ní láǹfààní láti ṣe kọ́sírò ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àárín gbọ́yé àgbáyé ọ̀pọ̀lọpọ̀ ni wípé tíyàn bá ti ṣe ìrìn àjò ọjọ́ kìíní yóò dẹrùn kù ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin lẹ́yìn ọjọ́ kẹrin ni ọ̀tọ̀ ní dẹrùn mọ́ rárá o ìtumọ̀ rẹ̀ pé kó tó travel tó bá ti ní lánìyàn wípé ibi tí mò ń lọ yìí o ń lọ́jọ́ mẹ́rin ń bẹ̀ àjókòrò ẹni báwọn kò ní láǹfààní láti ṣe kọ́sùrù ìtìmáàm yóò máa kírun rẹ̀ pé ní ṣókí kó má ní wípé bùbà tíyàn bá ti á sẹ́rìn àjò tíyàn sẹ́rìn àjò lánìyàn pé ọ̀la níǹde pátákànrí ọ̀túnla ọwọ́ adẹ́rìn àjò nítorí pé òun ó rí gbà lójú ẹsẹ̀ ọjọ́ kan ní kò rí ọ̀sẹ̀ kan ní kò rí ọ̀sẹ̀ kejì kò rí oṣù kìíní oṣù kejì kò rí irú ẹni báwọn tó bá sọdún kan ló bá lòun ní àjò ọdún kan náà ni ó tó ní ọmọ adẹ́rùn kò ní tí ó fi dé kò yé dáadáa o bẹ́ẹ̀ lápèjú ní ìsìnkú ẹ̀yìn fẹ́ lọ gba ìwé kan lábùjá ministry of education àti external affairs oúnjẹ àwọn òpè à ah, kẹ́ni kí ni à ń ṣe ń bẹ̀ ọjọ́ kan ọjọ́ méjì ń ti dé ọjọ́ kìíní kò yanjú ọjọ́ kẹta kò yanjú ọjọ́ karùn-ún kò yanjú ọ̀sẹ̀ kan kò yanjú síbẹ̀ ní báyìí tí ó fi lọ tí ó fi bọ̀ òní ọmọ adẹ́rùn kù ẹgbẹ́ bí àlàyé tí bàbá tó wá sí ń wá ni wípé ẹ̀ ń bá ṣe wípé nírìn àjò rẹ̀ tó wà bí kọ́sẹ́ wà nù mọ́tò tàbí kọ́sẹ́ wà lábẹ́ ibi kan ntí ń bá káàkiri tó bá sọ̀sù mẹ́ta lólùrin àjò tí èdè bí ó sì máa yọ máa dẹrùn kù ni. wọ́n sáré pé ó bá láǹfààní láti wà ní hòtẹ́ẹ̀lì fúndùkún lọ́wà gbogbo ayé táwọn èèyàn ń jẹ́ ńlẹ̀ lò náà ń jẹ́ ní hòtẹ́ẹ̀lì kódà tún gbẹ́lẹ̀ ààrẹ lọ́wọ́ nígbà tí èkó ń lé rẹ̀ ní báwọn ní láǹfààní láti dé ìrànkúwó torí pé kò sí wàhálà kankan ní ìrìn àjò rẹ̀ tó rìn so báwọn afáàbí wọn ti ṣe àlàyé síbí nù ṣùgbọ́n tá a bá ń sọ nípa safar èèyàn láǹfààní láti dẹ́rùn kù gbogbo àti ọba ti lè ṣe ìrìn àjò yálà ìrìn àjò gbẹdẹmukẹ ló ṣe ní àbírin àjò tó ní wàhálà nù mo rò pé ti yé ìtọ́ tẹ̀wọ̀n jùlọ náà rà wọn afáànù hada wa ala sayyidina muhammad wa alihi wa ashabi ajma'in ẹ má jà pẹ́ńjọ́ mẹ́jọ o. ahsan Allahu ilaykum abẹ́ Allah kọba ní sàwọn ṣẹ́kọ̀ọ́ ní ẹ̀sán olórí nítorí àsìkò á fi àyílẹ̀ fún ìbéèrè mẹ́ta péré ẹ bá níbèrè kan lọ́wọ́ sí mẹ́ta péré one two three àwọn kan lọ́wọ́ Thank you. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله wọ́n láwọn rí kanú minhajul muslim ó jìṣẹ́ náà bá sọ pé la ba'sa birruqa ma lam yakun shirka kò sí ní tó burú níbi kéèyàn ò ṣe rúkìá lópin ìgbà tó bá jẹ́ pé ní tí wọ́n wí bí rúkìá ń kọ̀ lẹ́bọ̀ sáà lè ṣe rúkìá bá lè ṣe rúkìá èyí tó tẹ̀wọ̀n jùlọ nípa lè ṣe rúkìá àwọn àfáà ní fanfa tí wọ́n ṣe ń bẹ̀ rókè àti àbàṣe tó bá ti lè jẹ́ wípé ọlọ́run májẹ̀mú lẹ́nu àwọn májẹ̀mú ni wípé kọjá pé àwọn àyà Kùránì àbáde fẹ́ ànábì làwọn tí wọ́n kó kabẹ̀ sọ rókè àbẹ̀hùn kò sí ní tó burú láti ṣe mọ́tò bá ti ti ń pè ní rókè ni pé kíyàn táwùdá káwọn bá ti máa ń túnu kíyàn táwùdá táwùdá ni pé kíyàn jẹnu wújẹwújẹ sí nǹkan tí ń túmọ̀ sí wípé kéyìn ó ṣe àyájọ́ àyájọ́ nìsín rúkìá ló náà ọ̀fọ̀ rúkìá ló náà ṣùgbọ́n rúkìá tó ń ṣeré kíyà ni eléyìí ò lẹ́bọ̀nú ṣùgbọ́n rúkìá tó ń ṣeré ríya àyà Qur'an àwọn àdéhìsì àdúrà lápẹ́ ní báyìí ṣe rúkìá kò sí ní tó burú nígbà yá anabi sallallahu alayhi wa sallam àwọn kan náà wọn sàbẹ anabi rán wọn ṣe wọn bọ̀ láti rìn àjò ibi wọn pa wọn dé lu kan sọ ẹ̀dákun ibi ń pa wá àlejò ni wá ẹ̀ fún àwọn ìgbésẹ̀ àlejò kí ni ẹ̀dákun ẹ̀bára yín dàsán wọn ò fún alóúnjẹ ọlọ́run afẹ́ kẹ́ wọn ẹni tó jẹ́ bí olórí ìlú tún bóyá àkekè àbẹ́jò ọ̀sàsà ẹ̀yin àlejò ẹ̀yin àlejò almi rọ́ọ̀kìn ǹjẹ́ ààrẹ ń máa ń tó lè kàánú yín sẹ́ni wa tí nǹkan bù jẹ yìí bí ayé ọ̀la ẹ fà á ní nǹkan ebi ń pa wọn àsọ fún pé bàá ní àá gbogbo ń tẹ́ bá fẹ́ pátá làwọn òfin yìí ẹnìkan náà wọn sàbẹ fàǹbárọ wọn wá ta pẹrẹ síwájú ó sì gba ẹsẹ̀ mọ́ báyìí ó sì ka Suratul Fatiha kò tí ì ka Suratul Fatiha ń débi kankan tí oró ejò àbí oró àkèké ń ti wọ́ bọ́lẹ̀ ara ẹ̀ wá yá gágágágá nígbà kí nǹkan kò ṣe é sòrókè àṣẹrẹ ń yànú àwọn yàtọ̀ sáwọn sàbẹ àwọn tí ẹ̀ka wò àwa ń wò àwọn tí ẹ̀ka gbọ́ à ń gbọ́ ẹ̀yìn tí ẹ̀ka rìn à ń rìn ló jẹ́ pé ìwọ́n ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe àwọn ọ̀ka máa ń bá tí à nìkan àákàyà máa ń ra ọ̀kọ́ ní Suratul Baqara wọ̀nyí láwùkọ́ ìlà ń wá ìdán àkà wọ́tábà máa ń tàtúlóṣe àti ìlànà àtúnkà Eh, eh, ayatul kulusi atuka amina rasulu atuka azaka bíi sixteen sí eighteen lóríṣiríṣi tuntun bẹ́ẹ̀ ni o tún lè má tún tètè so ìbẹ̀rù ọlọ́run ni òṣì tó nǹkan mọ́ ẹ̀ ń bá ti bẹ̀rù ọlọ́run gbogbo ń tọ́lọ̀ ń dá pátá ní wọn bẹ̀rù onítọ̀ kó má ni pé a lè ṣe rókìá o rókìá tó bá yẹ pé ní ogede wọ́n ń wí ń bẹ̀ ògèdè àyájọ́ sáyẹ́pẹ́lẹ́ yorùbá ni ìní ọ̀dá mọ̀lùkọ́ ti yẹ ó ní ọ̀dá ọlọ́run sànù ọ̀hún. ṣe pàtàkì púpọ̀ lórí ìbéèrè aláwọ̀kọ́ ẹ̀ ń bá àjò níbo ni ó dé kó tó máa dín ọ̀rùn kù ibi tí ó dé ni wípé yóò ti bọ́ sẹ́yìn odi ìlú yóò ti gbé ìlú yóò ti gbé sẹ́yìn lápẹ̀yìn ní ìsìn bá ń lọ sékòó ní ìsìn tó bá ti kọjá tógèètì ó ti láǹfààní láti máa ṣe kọ́sìrò èyí ó ti gbé lùbọ́ sẹ́yìn o kìí pé zúrì ti tókó tó kù nílé o mo rò pé èyí ó ti gbé lùbọ́ sẹ́yìn kó tó ti pé yọ láǹfààní láti máa ṣe kọ́sùrù ẹni tí ń lọ sí bíi iléeṣẹ́ àyìnkankan ní ìsìn àkúrẹ́ so kó tó ti pé yọ bẹ̀rẹ̀ kọ́sùrù àṣejìrẹ́ nkankan tàbí kó tiẹ̀ tó ẹgbẹ́ dá níbi tó gèétì ń bá ti lè kọjá àbẹ̀ ó ti láǹfààní láti máa ṣe kọ́sùrù lọ ìbéèrè tí wọ́n á béèrè lẹ́ẹ̀kejì ọjọ́ sátidé àníbi ni a máa dá fi gbà àwẹ̀ àfi kéèyàn ó gba ọjọ́ kan mọ́ àbí ọjọ́ kan lẹ́yìn rẹ̀ lóòótọ́ ni eléyìí níbi péyàn kàn fẹ́ gbáwẹ̀ lásán ni ṣùgbọ́n àwẹ̀ ọjọ́ àràfà tọ́bọ́ síjọ́ sátidé ìbá àbọ̀ ọjọ́ jimá jimá èyí gbáwẹ̀ ń jọ jimá tọ́jọ́ àràfà bá bọ́ ọjọ́ jimá ọjọ́ àràfà náà á fi gbàwẹ̀ ni ànábì tó sọ eléyìí náà lọ sọ eléyìí sọ níbàámu sí oore tó pọ̀ tí bẹ́ẹ̀ nu ọjọ́ àràfà so àwọn kan bóyá àwọn jàbàtà ní bí ọdún bíi mélòó sẹ́yìn tọ́jú àràfà bọ́ sọ́jọ́ sọ́jọ́ sátọ̀dẹ̀ wọ́n ní ẹ̀yẹ mẹ́gbàwẹ̀ mẹ́gbàwẹ̀ àníbi tí ní á mẹ́gbàwẹ̀ ẹni tó ti gbàwẹ̀ gan tún jà so àwọn ọjọ́ àràfà ó lóore pọ̀ ìbá àbọ̀ ọjọ́ jimá sẹ̀ ọjọ́ jimá á sẹ̀ kéni á fi gbàwẹ̀ kámẹ́sẹ̀ wà sàṣàtì sọlá ọ̀pá lẹ́sẹ̀ náà.

ó sùn lọ ó gùn wọ ó wá bí òòrùn fún àdìgbò lóòdìgbò ọ̀dá àti òdìgbò lóòdè bí méjèèjì dàbọ̀ lẹ́ẹ̀kan náà ó wà sálámà ó wà sẹ́yìn nìkan. yóò wá. wọ́n sálámà sàn ní ó dìgbà sálámà sàn ok. tó ti á tó. kọ́wá sálámà yọ kan. <laughs> rárá kọ́ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ yóò kí rákà méjì yọ sálámà yóò sì kọ́ mà yóò kí méjì yọ sálámà. àmín. kò láǹfààní kọ́sìrò torí pé èkó ti di ilé fún ìbàdàn náà ilé kò láǹfààní kọ́sìrò ṣùgbọ́n tí wọ́n bá gbé lọ bóyá akẹ́kọ̀ọ́ lápẹjú ẹni sìn abẹ́ni tó jẹ́ bíi kọ́pà tó tọ́wọ́ wà ń bẹ̀ àbó ìṣe kan tọ́wọ́ ìṣe ńlú kan tó kò ní í ṣe kọ́sìrò yéé sọ rìn àjò torí pé tó wà ó kọ̀ǹfọ̀tébù dáadáa tó bó ṣe jẹ́ nù. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ọdún iléyà ó ti wọlé tán wẹ́rẹ́ ọlọ́njẹ́ ọba wà láyọ̀ àti àlàáfíà rà wọn ọlọ́run má jà fi ìbànújẹ́ má jà fi ṣe ọdún iléyà náà o ọlọ́run là wá kó ń bi ìkáwọ́lérí fẹsẹ̀ jánlẹ̀ ọlọ́run má jà ọ̀sẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run gbà láti rí pípa ẹran ọdún ọlọ́run jẹ́ ó dùn fẹ́ ní kọ̀ọ̀kan wa o ẹni tí ti ń paná tẹ́lẹ̀ ẹnu ọ̀bẹ ọlọ́run jẹ́ òṣèlẹ̀ ẹni tí ò tí ì máa pa aláàánú rẹ̀ ọlọ́run ọba Razak rẹ̀ ọlọ́run ọlọ́run mọ́sá ìpèsè fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́láìlà ìlọ́lọ́ ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ wa lọ́jọ́ ọdún ọjọ́ ọdún yìí sọjọ́ tó sọ pé àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ èèyàn wà á sọ́dẹ̀ tọ́ sọ ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba o ọjọ́ ọdún so a máa fi ṣe bíkìr fọlọ́ni ìrántí lọ́jẹ́ ọdún tá à ń ṣe ìbáadà ni tábà tí a mà ní ìbáadà gbogbo ń tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá á ń láti jìnnà sí i kọ́lọ̀n kọjọba aláyọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar allahumma ij'al hadha al-jama'a jam'an marhuma wa tafarruqana min ba'dihi tafarruqan ma'suma ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك